ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله سبحانه وتعالى ترى صلاة ونزوى محمد صلى الله عليه وسلم في الله الله ثم بيقولوا عن الصحابة مشي الله وعلى لبشي الله وبعض ثم بيقولوا لك وكان لكم وفي لبني ولا جكا ششو الله وبعض الله سبحانه وتعالى أما تسوى جو lórí àkọlé nínú tíra tí a pé òsì àpè ní alwajiz lábẹ́ kìtàbù tọ́hárà àkọlé tí a máa tẹ̀síwájú lórí ẹ̀wọ́dà ní súnànú alòdò àwọn kan tí ó jẹ́ súnà ṣíṣe nígbà tí a bá ń ṣe àlùwàlá lọ́wọ́ tí a bá ní súnà ìtumọ̀ rẹ̀ ó pọ̀ ṣùgbọ́n nígbàgbọ́ sí ẹ̀kọ́ tí a ń pè ní ẹ̀kọ́ fíkú tí a ń pè ní súnà òun náà ni máa amọ̀rọ̀ aṣáàrẹ̀ òde yìí lẹ́yìnsá alẹ́ lẹ́yìnsá alẹ́ wájú àgbẹ̀ǹdà òun ni nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa tó pa wá láṣẹ àbúsọ fún anábì sallallahu alaihi wa sallam kánà bí ipa wá láṣẹ ṣíṣe rẹ̀ mọ̀ fàálàhù yòsáàbù àlèyìn ẹnikẹ́ni tó bá tẹ̀lé àṣẹ náà yóò gbà láadá lórí ẹ̀ ọ̀mọ̀ntàrákàwó èèyàn bá wá gbé ilẹ̀ láàyò àpá kò sí ìjìyà eléyìí ni tí a pè ní sunna níbàmù sí àgbọ́yé àwọn ìlẹ̀máà alùpẹ́kì al-usuliyun àmọ́ ìtumọ̀ sáńpẹ̀ yìí súnà kì í ṣe ọ̀tọ̀ súnà gbólóhùn súnà wọn a máa lò ní nǹkan bí ọ̀nà bíi mẹ́fà sí méje àwọn látara wípé ìta fẹ́ nínú rẹ̀ ìtumọ̀ kan nínú ìtumọ̀ méje ni ìnira fún wa ní ìtumọ̀ tó bá ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mu. sọ ma jẹ́ pé wọ́n bá ní súnà nu al-wudu òun ni àwọn nǹkan tó jẹ́ súnà tá a gbọ́dọ̀ má ṣaláì ṣe àmọ́ tí ìbá wá ṣe ń kọ́ kò sí jìyà fún ni tá a bá wá gbìyànjú tá a bá wá ṣe ládàá rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún wa sáàgbà lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ a máa ṣe ojú kòkòrò láti ṣe súnà mi àìmọ̀ ọ̀pá súnà torí pé iṣẹ́ olóore kódà nínú àǹfààní tí ẹ gbọ́dọ̀ máa mójútó súnà òun náà ni pé ọlọ́run máa ń fi súnà tá a bá ṣe kó fi ṣe pípé ọ̀ràn yẹn tá a ṣe tó ní kùdìẹ̀kùdìẹ̀ àwọn ọ̀ràn yẹn ọlọ́run béèrè lọ́wọ́ wa tó bá ní ààyè tó bá ní àléébù díẹ̀ díẹ̀ àwọn súnà tá a bá ṣe ọlọ́run máa ń fi àríwí pàtàkì rẹ̀ ní ìdíjẹ́ kó dáa kábaládà rẹ̀ ní títí ọjọ́ ìyàwó tó ìbọn wá ní súnà tíyàn ṣe àwọn ọ̀rọ̀ yẹn tíyàn ṣe náà tó tún wá ní kùdìẹ̀kùdìẹ̀ ó súnmọ́ kí ẹ má gbà ládá rárá bó ṣe rẹ̀ kó mọ lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ bí àní súnà dáa ti tí wọ́n fi ṣe àǹfààní fún wa lórí ọ̀rọ̀ yẹn tó ní àbòǹbòjẹkù. sọ súnà nu àlùkò òun ni àwọn súnà tá a mójútó nígbà tí oníkàlùkù wa tá a bá fẹ́ ṣe àti tá a bá ṣàlùwà lọ́wọ́. alákọ̀ọ́kọ́ òun náà ni àṣewà àṣewà rírun pákó tá a bá fẹ́ ṣàlùwàlá nínú súnà àlùwàlá òun náà ni gbẹnikẹ́ni tí ó bá ṣàlùwàlá oorun pákó kò tó ṣe é bẹ́ẹ̀ sì ni irun pákó níbi àlùwàlá. ó lè wá bí ọ̀nà kan sí mẹ́ta alákọ̀ọ́kọ́ a lè rún pákó ká tó bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tá a ti bẹ̀rẹ̀ tá kọ́kọ́ fọ ọwọ́ ká tó yọ a lè rún pákó ẹlẹ́ẹ̀kẹta nígbà tá a bá sánú wà látán a tún lè rún pákó àmọ́ èyí àtiwáàkì igi ìsàmánkò bẹ́ẹ̀ lẹ́yìn tó kó sínú gbogbo àwọn ó kó sínú àwọn pákó láàárín láwùjọ wa náà àáyán ni pákó òjẹ̀bú ni atalẹ̀ ni pákó òjẹ̀bú ni gbogbo àwọn pákó tá a máa ń lò láwùjọ wa ìdájọ́ àtiwáàkì òun náà ni wọ́n ní kódà lọ́dọ̀ àwọn onímọ̀ lílo toothbrush àti toothpaste ìdájọ́ pákó òun náà ni Islam sì nìyí ó sì pè wá sákèésí púpọ̀ lórí ìmọ́tótó Islam pè wá sákèésí lórí tí a pè ní ìmọ́tótó ẹnu etí gbogbo oríkèéríkèé ara wa àtàṣọ wa àti ààyè àti bàtà gbogbo ibikíbi tá a bá ti wà ìsìláàmù ń pè wá sákèésí ìṣe ìmọ́tótó lọ́pọ̀lọpọ̀. olùnábì wa muhammad sallallahu alayhi wa sallam fi ní lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak ma'a kulli wudu. ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam fẹ́ẹ́ tí ì bá ṣe yí pé ó lè fẹ́ bí ìnira fún àwọn àwa ọmọlẹ́yìn rẹ̀ ni òun bá pa wá láṣẹ ká máa rún pákó ní gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fẹ́ ṣàlùwàlà tó túmọ̀ sí pé kò pa wá láṣẹ rẹ̀ so kìí ṣọ̀ràn àyàn ẹ̀ẹ́dì tó ní àṣẹ ni àmọ́ kìí ṣe nǹkan tó lè mọ́ wa lé lórí ibi pé tí yóò bá ṣe ìyẹn lè mọ òròbẹ́ àbí ìlálùwàlà rẹ̀ kò àlùwàlá jẹ́ kò ṣe wulẹ̀ fún wọn àlùwàlá pé àmọ́ tó fi ń dá òun náà ní kárùn pápò ká tó ṣàlùwàlá ṣùgbọ́n náà bí sallallahu alaihi wa sallam àwọn àtìpọ́ ń bẹ lánàá bí ìṣàlá ìmọ̀ràn pápò ń bẹ ìyẹn làwọn ulama ẹ máa ń pè ní àwòkọ́ọ̀tù tahakkud ìsìnbábí àṣewàd àwọn àtìpọ̀ tánàbí tó kápá máa fún wa àrùn pákó nínú wọn alákọ̀ọ́kọ́ kátó ṣàlùwàlá màá kó lè odò ẹlẹ́ẹ̀kejì ìdàkó lè sọ̀dà nígbà tá a bá ti fẹ́ gbénu dúró tá a fẹ́ ṣe pọ́ mọ́ odi méjì ẹlẹ́ẹ̀kẹta nígbà tí a bá fẹ́ ka alukur'an ẹlẹ́ẹ̀kẹrin nígbà tí a bá jí lójú oorun yálà àárọ̀ ni lásán ni ọ̀sán ni alẹ́ ni àbóòrù la jí ni ká máa jí ní jìjì tààrọ̀ ààyè ẹnu wa nù ó di mélòó ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún onígbà tí a bá ń bọ̀ láti ta àti lọ síbi iṣẹ́ àwa fẹ́ wọlé àbá wọlé tán ní tó dáa nínú súnà òun ní kákọ́kọ́ ọmọ pápú átú ẹnu wa káṣàmójútó ẹnu wa káṣàmótótó ẹ̀ làwọn ará alẹ́ òní máa sọ wípé àáfà ẹnu yìí ṣe wá ń bù sí báyìí bákan náà ẹlẹ́ẹ̀keje abẹ́lẹ́ẹ̀kẹfà onígbàtí ìgbà tá a bá ti dákẹ́ pé a ti dákẹ́ pé torí pé tí èèyàn bá ti dákẹ́ pé ooru inú tí ó bí òórùn ẹnu tábá wá sọ̀rọ̀ ẹnu wa yóò bùtì lébùjá sí pé tá sùn lálẹ́ tá a jí níjọ́ kejì ẹ̀rí pé kò síbẹ̀ ẹni yóò sí ní márùn rí pé òórù ooru inú fún látara ìdákẹ́jẹ́ tá a ti dákẹ́ pé yẹn nìyí a ti di òórùn ẹnu torí ẹ̀ báwa bá ṣe ń jí gbára gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe tó bá ti jí gbára báyìí ìdí máa ń mójútó òun náà ní pápò sọ àwọn àsìkò yìí òun náà àwọn àsìkò tí ẹ̀sùn ó sì ń bẹ nínú àwọn tá pè ní súnánú àlùfẹ́tìrọ̀ òun náà ni àwọn àṣà àdámọ́ àwọn ìwà àdámọ́ tọ́lọ́wọ́n ọba tó dá ọmọ nìyàn lé lórí tó dájú wípé ọlọ́run ọgbọ òfẹ́ ká yí padà táàbà sọ pé ẹni yìí o ó wà alqawim almustaqim àṣẹwí ẹni yìí áá èèyàn tó pé ni tó dúró pé ni tó pé lẹ́gàá oníjẹni tẹnu rẹ̀ tó ń rùn tó ń bùtì ajẹni tó tún mójútó ìmọ́tótó ẹnu oṣù wà nínú àwọn súnmọ́nú alfitra tánà jẹ́ sallallahu alaihi wa sallama tó dárúkọ fún wa sọ̀rọ̀ ní ṣókí a bá fẹ́ ṣàlùwàlá nínú àwọn ìgbésẹ̀ tá a máa ń gbé tó tún dá a fífọ́ jẹ́ kí lágbàdo púpọ̀ òun ni kárùn pákó ẹ sì rí pé pákó rírùn ó mú ìrọ̀rùn wájú toothbrush àti toothpaste lọ kò yẹ lómi ẹni bẹ́ẹ̀ ni àìrọ̀ o rọ̀ o toothbrush ó mú rọrùn wa ok ṣé ó rọ̀ ẹ̀ lọ́rùn ẹ̀sùn ìgbà tí ìgbà tó bá di lẹ́kìlú wákàtí máa rà lóyún wọn ló ti pẹ̀lú àti pé àbúrò ẹ̀ lọ́rùn kó máa di káàkiri bá a ṣe máa di pákó ó ní ó rọrùn láti di káàkiri lára rọrùn rẹ̀ nìyẹn bá a ṣe bá kó brush àti toothpaste báyà tí wọ́n ní máa wò pé tẹ́lẹ̀ yìí lálàáfíà ṣá àmọ́ tó pákó ó ti yí oníkálukú pé lára ìṣesí ọmọ nìyẹn ni so ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìlànà tó jẹ́ lànà súnà tó dáa tá a máa fi gba aláàdá pípé níbi àlùwàlá wọ́n sọ lùkà fún ìnisàlá àtàfi ọwọ́ ìgbòdò òun ni ká fọ ọwọ́ wa tọ̀tún tó sì ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ká tó bẹ̀rẹ̀ àlùwàlá ká fọwọ́ wa tọ̀tún tó sì lẹ́ẹ̀mẹ́ta ká tó bẹ̀rẹ̀ àlùwàlá àbí ní bẹ̀rẹ̀ àlùwàlá jọjọ ká fọ̀ ìyẹn làwọn mọ oníkálukú wa máa ń kà fún àkọ́kọ́ ibi tí àlùwàlá tó sì ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ nítorán yàn ẹnu ni àmọ́ nínú súnà oníṣòro náà ní ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta títí dé wrist ọrùn ọwọ́ bí ibi kókó ọwọ́ ń gbé ká fọwọ́ débẹ̀ yẹn la máa ń fọ̀ ní nígbà bá bẹ̀rẹ̀ àlùwàlá. لما ثبت عن عثمان رضي الله عنه في حكاية الأذن النبي صلى الله عليه وسلم أنه غسل كفيه ثلاثة torí pé Usman ibn Affan radiyallahu ta'ala anhu tó ń kó àwọn èèyàn kan bá ṣe ń ṣàlùwàlá gẹ́gẹ́ bá ṣe mú wá ní ẹ̀sẹ̀ tí ó lọ nínú tó fi nílẹ̀ wọn náà nípa náà ní الجمع بين المضمضة والاستنشاق ثلاثا بغرفة òun náà ni ó dájú pé nígbà tá a fẹ́ yọ lónìí tá a sì fẹ́ sí mú omi kan náà la bù omi kan tá a bù òun la òun náà la yọ lónìí la fi mú lẹ́ẹ̀kan náà á wà sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹn ni wípé kì í ṣe pé àkọ́kọ́ bomi ní ẹ̀ẹ̀mẹ́ta àkọ́kọ́ yọ nínú lẹ́ẹ̀mẹ́ta a sì wá fi mú náà lẹ́ẹ̀mẹ́ta lọ́tọ̀ tàbá wá kà yóò di ẹ̀mẹ́lòó. ẹ̀ẹ̀mẹ́fà yẹn ni wípé ní tó dáa jù nínú súnlá òun náà ni bá ṣe bu omi àkọ́kọ́ òun á yọnu lulẹ̀ á fi lulẹ̀ á wà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bíyàn bá sẹpẹ́rẹ́tì tó lọ́tọ̀ tó fi mú lọ́tọ̀ eléyìí náà nìyí làbá kò sábúrú لما في حديث عبد الله بن زيد رضي الله عنه في تعليمه لوجوه رسول الله صلى الله عليه وسلم منه الجواء عبد الله بن زيد لا والصحابة النبي صلى الله عليه وسلم تولى تقوى ويبنى بسماشي على الولاء تصفكا قصر ونبي قسماشي أنه تمضمض عبد الله بن زيد النبي صلى الله عليه وسلم ànábì yọnu nù wọ́sánṣẹ́kọ́ ó sì fi mọ́ nǹkan fi wáhìdà níbi ìbu ọwọ́ àkọ́kọ́ ìbu ọwọ́ kan bàbá àdáàlìkà sàlátàn ànábì ti ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀mẹ́ta sọ eléyìí náà lẹ́nu súndà ní nígbà tá a fẹ́ yọnu nù ọwọ́ omi tá a bù tá a fẹ́ yọnu nù ń òun náà láì fi mú torí ẹ̀ nínú àwọn nǹkan tí a ṣàfẹ́kù ọ̀pọ̀lọpọ̀ wa òun náà ni pé a máa ń fẹ́ gba mímọ̀ a fẹ́ gba mímọ̀ àmọ́ bá a ṣe lo mímọ̀ àìfẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ wa la ṣàlùwàlà a máa béèrè lọ́wọ́ rẹ̀ wípé àfa àwọn olóko ẹ ní ìlú àṣàlùwàlà òòlè ìbínú wa àmọ́ a ti gbọ́ wà sí pé báyìí báyìí báyìí báyìí ní má nìyẹn ó ti kó pátíkà nígbó dáa jù fún ni òun náà ní tí àfáà ọ̀nà àwọn onímọ̀ tí wọ́n pátíkáláìsì fún wa eléyìí tí ó sì máa ń ṣe fáwọn ènìyàn kan tábìlì àgbélò sẹ́yìn náà ṣe fáwọn ẹ̀kọ́ tá a tún fún wa ní ọ̀sẹ̀ tí yóò lọ. èyí ṣe àwọn aláǹdì kan kódà kó ṣe irun náà irun ìyẹn máa ń kírun láti lè fi fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ la máa ń ṣe àlùwàlá láti lè fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ so tá bá mú àwòrán ìkọ́nilẹ́kọ̀ọ́ wá ẹ̀kọ́ máa ń jókòó nígbà ìyá ẹni ju ká sọ wípé a kàn sọ ọ̀rọ̀ lásán lọ tá a bá sọ̀rọ̀ lásán ẹni tí ó dìmú yóò dìmú ọ àmọ́ sábà ní orí ẹ̀rọ gbómi wá ìjà ṣàlùwàlà àfọwọ́sí ìyá oníkálukú ní ẹ̀wọ̀n sílẹ̀ ẹ̀kọ́ kan jẹ̀mọ́ oníkálukú bá ṣe nígbà náà a lè gbàgbé ẹ̀ láíláí. ولهم فهم لكن المبالغة فيهما لغير صاهم فبفش يون واتي فيمو هذا كومي يبقى أماو تابانبا ولوو أقول أقول تقوى النبي صلى الله عليه وسلم قل وبالغ في الاستنشاق إلا تكون صائما alábì ní omi tó pọ̀ òun ni ẹ bù tẹ́ fi yọnu lò tẹ́ fi símú àmọ́ tó bá máa gba àwẹ̀ lọ́wọ́ ni o tó bá bẹ láláwẹ̀ omi díẹ̀ ní kó torí pé imú àtẹnu ó jápọ̀ mọ́ra wọn omi tí yẹn fà símú ó lè dé tí ó sọ̀kalẹ̀ ní àjà ẹnu yóò wá dé tí ó gbé mi bá bá sì lè gbé mi àwẹ̀ bíbàjẹ́ aláàwẹ̀ mọ́ ó ti bàjẹ́ nù torí ẹ̀ ìwọ̀nba omi péńté tí ó pọ̀ púpọ̀ là á máa ń lò nígbà tá a bá ń gba àwẹ̀ lọ́wọ́ yálà àwẹ̀ ọ̀ràn yàbí náfìlà ẹlẹ́ẹ̀kanu taqdimu al-jumla ala al-yusra ká máa rí wípé àwọn bíi ẹ̀yà ẹ̀yà ara tá a ṣàlùwà lórí wọn nìyí èyí tá bí ìbá pín sí méjì nínú ẹ̀ àwa náà pín méjì á sì rí wípé ọ̀tún lákọ̀ọ́kọ́ mójútó síwájú tapá àlàáfíà yẹn tapó sí torí pé kìí ṣe gbogbo ẹ̀ka ara táàmọ́ ṣàlùwàlá níbẹ̀ láláǹfààní àti pínṣẹ́ méjì agbọ́dọ̀ gbọ́ yé bí àpẹẹrẹ apá afẹ́fọ́ apá á pín ẹ̀sìn méjì á fọ ọ̀tún síwájú òkèṣì ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹsẹ̀ àpọ̀ ọ̀tún kápẹ́pọ̀ òsì ẹ̀wárí ìtura sípẹ́tọ̀ a lè pín sí méjì òun náà pé wàá fún fara méjèèjì á ṣe náà a ní dá orí sí méjì àwọn ni wàá kọ́kọ́ fomi pa ẹgbẹ́ ọ̀tún tó yà tún ara. lẹ́ẹ̀kan náà láti bẹ́ẹ̀ náà ni imú tó ti pé imú ní ihò méjì ó ní ihò méjì àwa ní pé sí méjì pé òkè ihò mú tọ̀tún lákọ̀ọ́kọ́ fín lọ́dún tí tò rárá àníṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àtẹ́lẹwọ́ bí ọrùn ọwọ́ bí rísì ànípẹ́lẹ́lú náà sí méjì tó àmọ́ ìdábárí pàtàkì sallallahu alaihi wasallam sí méjì jẹ̀mọ́ sábàlọ́wọ́ dáadáa ọ̀tún lànà bí ó kọ́kọ́ ṣe síwájú kó tó ṣe apá òsì táǹpé ní apá àlàáfíà torí pàdé bí sallallahu alaihi wa sallam a máa wù ú ó nífẹ̀ẹ́ sí púpọ̀ ìsìn máa jọ ọ́ lójú kó máa ṣe nǹkan lọ́tún lọ́tún láti ọ̀tún látàpọ̀ ọ̀tún láti ààyè ọ̀tún gẹ́gẹ́ bí àwọn Aisha radiyallahu ta'ala anha ṣe gbà wà. كان رسول الله صلى الله عليه وسلم يحب التيامن في تنعله وترجله وطهوره وفي شانه كله لدوامه ولكان يعجبه يعجبه إما جاء الذي لجو لدوامه كان يحبه الذي ما نفسه التيامن ìkọ́kọ́ ṣe tọ̀tún ká tó ṣe tòsí ká ṣe apá ọ̀tún síwájú ká tó ṣe takóòsì tí ìtànà ìrúlé yìí nígbà tó bá fẹ́ wọ bàtà ànábì ó kọ́kọ́ wọ ẹsẹ̀ ọ̀tún kó tó wọ ẹsẹ̀ òsì bẹ́ẹ̀ náà ni aṣọ náà tí ìbá tó bá wọ aṣọ akọ́kọ́ ti ọwọ́ ọ̀tún wọlé kó tó ti ọwọ́ òsì bọ́ bẹ́ẹ̀ náà ní ṣòkòtò akọ́kọ́ wọ ẹ ṣòkòtò ẹ̀ha tọ̀tún síwájú kó tó wọ ẹ̀ha tòsì. wàtàrọ̀ júlù yìí ànábì nífẹ̀ẹ́ tí kò ṣe ọ̀tún níbi tàrọ̀ júlù tàrọ̀ júlù òun ni ìtúnrí orí ìṣe irun orí ìṣàmójútó irun orí wọ́n bẹ fa irun orí akọ́kọ́ fa tòsì kó tó fa tọ̀tún ní ẹ̀kọ́ fa bọ́ọ̀lù àpò òsì kó tó fa tó àpò ọ̀tún àbí ẹ̀kọ́ fa apá tọ̀tún kó ló pa tó sùn padà bí mo ṣe ń ṣe nìyẹn torí ẹ àìsàn ní ìrọ̀lẹ́ ọlọ́ ọ̀sán adóní wà tó wúrí yìí gbogbo lama àti ìmọ̀ Ini, ṣe ìmọ̀ra pátá a tahu ti ọ̀tún síwájú tòṣì àìfojú fò ó o fẹ́ fún ọmọ rẹ ní nǹkan ọwọ́ ọ̀tún ni kò dà sí tó ní ó bá ti gba nǹkan lọ́wọ́ rẹ ọwọ́ ọ̀tún ni ó nà sí ọ wọ́n fẹ́ fọmọ rẹ ní nǹkan ọwọ́ náwó òṣìṣì ẹ̀kọ́ wo ló fẹ́ fọmọ rẹ kó kọ́ lára rẹ torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ lénìí wọn ò mọ̀ yàtọ̀ láàrin ọ̀tún àti òsì ọ̀tún sì nìyí tó má nǹkan abiyì nǹkan ẹ̀yẹ nǹkan àpọ́nlé là á máa fi ṣe gẹ́gẹ́ bí àdámọ́ rẹ̀ ẹ wá rí yóò sì nǹkan àbùkù nǹkan ẹ̀gbin nǹkan àdọ̀tí là á máa fi ṣe gẹ́gẹ́ bí àdámọ́ tiẹ̀ náà tó bá yàgbẹ́ tó fẹ́ tábà làákàyè gbọ́dọ̀ sọ fún ọ pé ọ̀tún ọlọ́ọ̀lò òsì lọ́lọ́ eléyìí náà sì ń tẹ́sí ìsìláàmù ń sọ wà ní dáa fúrásì pẹ̀tọ̀ pàtó yàgbẹ́ kan tó bá fi wọ́n lórí máa ń jẹun tó ti máa ń kó àbàlà náà lórí ń tán bà eléyìí ni ìwà aláìlẹ́kọ̀ọ́ ni ìwà aláìlẹ́kọ̀ọ́ kódà bá bá sùn apá ọ̀tún là á máa fi lọ́lẹ̀ òun láàsùn lé lórí kì í ṣe apó òsì ìgbóná ìtàn sọ yìí sábẹ́ bí kọ́ wa nìyẹn o sábà ní Islamic education lára sábà bí kọ́ wa tó kó sínú nọ́ọ̀kì ní ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn torí ẹ̀ àwọn tá a jẹ́ òbí ẹ má jẹ́ ká ká ti rẹ aláìṣe ká fọwọ́ yẹpẹrẹ mú má fọwọ́ yẹpẹrẹ mú ọmọ rẹ nígbà míì o lè máa jẹun lọ́wọ́ wá ní gbogbo ó fọwọ́ wá náwó tí ó gbọ́dọ̀ fún sọ fún mi rárá use your right hand àbí rẹ ní ìkàgbà míì kó wá mú kó lọ́ọ́ tún kó fi sóṣù kó wá wá jẹ́ rárá bá bá fẹ́ jẹ bá bá fẹ́ mu ọwọ́ ọ̀tún là á máa tì í síwájú kì í ṣọwọ́ sí. gbọ́dọ̀ ṣe rí náà nílẹ̀ Yorùbá náà nù ó ṣe déédé àṣà wa nílẹ̀ Yorùbá Yorùbá pàtàkì wọ́n bá bàrà ọwọ́ ọ̀tún nǹkan ẹ̀gbin làwọn náà máa fọwọ́ sí ṣe ọ̀tún ọmọ tí ṣe nǹkan ẹ̀yẹ nǹkan àpọ́nlé níjọ́ òun báwọn àgbàlagbà bá náwó sí ọmọ pẹ̀lú ọwọ́ ọ̀tún lọ́wọ́ ẹ̀fọ́ lé nǹkan tọ́wọ́ sí kékeré òun bá náwó sí wọ́n lálàáfíà rẹ̀ wọ́n bù wọ́n bùyà rẹ̀ èyí wọn irú ọ̀nà wọn pè ní ọlọ́wọ́ sí ni ọlọ́wọ́ sì pọ́ndọ́rúkú ọlọ́wọ́ sì pọ́ndọ́rúkú torí ẹ̀ nǹkan ẹ̀ nìkan ti fáwọn ọmọ wa ó pàtàkì dáadáa. ولما في حديث عثمان في حكاية وضوء النبي صلى الله عليه وسلم ومن من نوع هنا لنوع الفواء حديث عثمان بن عفان رضي الله تعالى عنه نفا فنبي شهد ولا أنه غسل اليمنى ثم اليسرى أنا بما فوتون وشو فوتو شيء إليه إقنا داتا بلوت الدنيا òpin ẹlé kọmọ rẹ mọ sọdọ dáàbò mi amlẹtí lẹtí mímí bọmọ rẹ bá jẹun ọwọ́ òsì ní ẹjẹun yóò mu ọwọ́ òsì ní ẹmu gbogbo àwọn kan wọ̀nyẹn nìyí àìsàmójútó lọmọ míì ti ń di lẹtí lókè ń jẹ lẹ́gbẹ̀tọ̀ kò lè lu ọwọ́ ọ̀tún rẹ̀ kó fi ṣe nǹkan àfọwọ́sì ó ti ó ti tíǹtì máa ó ti tíǹtì máa làákàyè rẹ̀ ó ti kí èsì mọ́lá káyè tiẹ̀ torí ẹ̀ ó wa ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn súnánà àlẹ́wọ̀dọ̀ àdáàlì òun ni ìmọ̀ gbo gbígbo ibi tó bá yẹ ká gbígbo bẹ̀ kí ṣe gbígbo gbà tí à ń gbo màmá màmá dúdú kí èèyàn rọ́ọ̀bù mú lọ mú bọ̀ mú lọ mú bọ̀ mú lọ mú bọ̀ àwọn ibi tó yẹ ká fọ̀ torí pé yàtọ̀ ń bẹ láàrin alimọ́sù àti aligasù alimọ́sù òun ni ká fọwọ́ ba omi fọwọ́ wa kó wẹ́ẹ̀tì tí wọ́n wá wẹ́ẹ̀tì yìí tá a wá fẹ́ pa àtàn pa á lọ lẹ́ẹ̀kan tó máa ní apá àbò apá àbò kò jù bẹ́ẹ̀ lọ àìmọ̀ pàápàá tó bá ti lọ tó ń bọ̀ ló ń lọ tó ń bọ̀ ó ti di kí nìyẹn dá sí lónìí ṣètò tó wà láàrin gáṣílò àti másílò méjì ni gáṣílò máa ń bùkátà ọ̀pọ̀ omi gáṣílò máa ń bùkátà lílọ bíbọ̀ ọwọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀bà ṣe wọ́n ní kó ṣe gáṣílò àlùyàdé yìí nì wọ́n kàn fọwọ́ ra wọ́n ti ẹgbẹ́ kan pa ni wọ́n ní kó o pa másílò ráàfì kó o pa orí ìbá ní gbó ọ̀tọ̀ ni gásílù ọ̀tọ̀ ni kiri alimẹ́tò mọ́tò alọ one two òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ṣe gásílù abẹ́lẹ̀ mi yóò lè ní kó fọ ẹsẹ̀ á kàn fọwọ́ pa eléyìí ọ̀nà ni kò mú a máa ń fọ ẹsẹ̀ gẹ́gẹ́ ni gásílù àrẹ́jì wàlẹ́kùn sọ̀rọ̀ àwọn. في عبد الله بن الزيد أن النبي صلى الله عليه وسلم إليه شكوفا أنت شكوفا إليه من حديث أبلاد بن زيد تني النبي صلى الله عليه وسلم أتى بثلث مد ونوضي مد ما هو ولا من نوضي مد àṣẹ̀gbà ọ̀sán ni kọ́nà fún pàtàkì fún wa àti yẹn jákà mọ́dù lálò tàbí múdù mẹ́rin òun ni sọ́ọ̀wù kan òun láyọ̀ lórí kan ok tó wá já sí pé wọn lánàbí sallallahu alaihi wasallam ànábì pè fún solùfẹ́ solùfẹ́ múdù kí ni túmẹ̀ gbèdé omi tó kún múdù kan tá ta sí mẹ́ta ẹyọ kan nínú ìdá mẹ́ta fatawọ́tọ̀ à òun ànábì fi ṣàlùwàlà. dà pé àgbọmiyé oyé ẹ ànábì ànábì múdù omi inú rẹ̀ tó kún ẹ má dá sílẹ̀ la ìdá kan ànábì ṣàlùwàlà sábàmbá wà lójú òṣèlú so àbíká sọ pé ìdá méjì ìdá mẹ́ta sọ́ọ̀lì tòlùsẹ́yì tòlùsẹ́yì ìdá méjì ìdá mẹ́ta olóńjẹ bẹ́ẹ̀ ẹ má dá sílẹ̀ mẹ́ta one two three káwá mú ìdá méjì bẹ́ẹ̀ ẹgbẹ́rẹ̀ ní ìgbọ́n fún lójúdí mútù ẹjọ́ nìyí tó bá fi lé pé ó fi dé òṣìṣẹ́ láti máa gbòṣe máa gbòṣe máa gbòṣe kò tó Muhammad sallallahu alayhi wa sallam olóòdá méjì ìdá mẹ́ta mútù ẹ̀ ìṣàlùwàlá pàjá àlàyé ìyá lùkú fèrè àì àtàlájú wa ní kó kọ apá ohun gbó èyí pé ó lọ ó ń lé lórí so èrí kò náà ní pé àtàbà ṣàlùwà látó àti gẹ́gbẹ́ gúúsùlù ẹ̀hẹ́ ọwọ́ gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ pọ̀ gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ pọ̀ tí nǹkan máa ń bẹ tó bá kọ sí kó mi wọ ara wa a gbọ́dọ̀ ṣe ìzára rẹ̀ á mú kúrò síwájú ká tó bẹ̀rẹ̀ àlùwàlá so a sì máa kọ́ nínú hadithin ni wípé àìfomi ṣòfò nígbà náà bí lo ìdá méjì ìdá mẹ́ta mọ́tò kí ẹ ṣàlùwàlá wọ́n nìyí bẹ́ẹ̀ ni tó bá bomi kẹ́ẹ̀gì kan fún un yóò lò yóò tún ṣẹ́kù àmọ́ òun nìyí tó bá ṣe táàpù báyìí èyí tó fẹ́ fi ṣàlùwàlá yóò fẹ́ fi dàbí drọ́ọ̀mù. eléyìí dáadáa ká fẹ́ ká kọ́ nìyẹn àìfi nǹkan àìfi ṣòfò gbogbo tọ́lọ́n bá fún wa àìfi ṣòfò àìmọ̀ fi ráre torí ẹ̀ tá a bá ṣe táàpù ká mọ̀ yìí tán ká máa jìtá ká ara yí níwọ̀nba ká jìtá kò ní ká ara yí níwọ̀nba kó mọ sí tó kábíkàlùwà láti wípé lábá yí ilẹ̀ lọ fàá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti máa ń ṣe wà láì lẹ́kọ̀ọ́ ni kò ṣe wulẹ̀ kó mọ̀ ẹlẹ́ẹ̀keje tẹ̀sílẹ̀ ìpòlòpò tá bá ń wẹ̀ tá a bá ń fọ̀ àbí à ń wẹ̀ ẹ̀ka lo pípọ̀ kárí wípé oúnjẹ mẹ́ta yẹn ni pé ká ṣe àlùwàlá lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀mẹ́ta níbi tí wọ́n ti ní ká ṣe mẹ́ta kárí bá ṣe mẹ́ta tábà ṣe mẹ́ta sunna ni. lè hadithi usman ananabiya sallallahu alayhi wa sallam tukwana nabi sallallahu alayhi wa sallam tawaddu ha salasan salasan usman nanabi kaluwala ní mélòó mẹ́ta mẹ́ta wàkàdù sọ́ha anahu tọwọ́tọ̀ á sọlọ́láhu aleyhi wa sallam mọ́rọ̀tẹ̀ mọ́rọ̀tẹ̀ mọ́rọ̀tẹ̀ ní mọ́rọ̀tẹ̀ nínú ẹgbẹ̀ wá mi rẹ́bi ṣe lẹ́ẹ̀kan nígbò mi ẹ̀ẹ̀mejì náà gẹ́gẹ́ bí àǹfààní ẹ̀kọ́ fíkìú afọ aláǹfààní ẹ̀ ó ní wípé tí àlùwàlá tà ń ṣe mẹ́ta mẹ́ta gbogbo ẹ̀kọ́ là fi mọ́ra èyí tá a fi mọ́ra gangan òun ni tàkọ́kọ́ ìyẹn la fi ṣe tí wọ́n ń pè ní rọ́pò lẹ́dẹ̀ẹ́ ìyẹn ni tá a fi láǹfààní láti fi kínu torí ẹ̀ bá a bá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan a ti lè fi kínu gbogbo tí yẹn bá lù àlàáfíà lè fi ṣe àdáṣe pé ìyẹn gangan òun ni àlùwàlá tọ́lọ́ ní àṣìí ṣe wá rí ká tí wọ́n ṣe lẹ́ẹ̀mejì èyí pé afẹ́ yọrọ lọ́sì ayọ̀ ní àkọ́kọ́ gbogbo àlùwàlá àbíká àbáṣe mẹ́ta àbáṣe lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan àti perfect àlùwàlá wa a lè fi kírun bẹ́ẹ̀ a lè fi kírun òṣìṣẹ́ ọ̀gbọ́n so a lè fi kírun àmọ́ tá a bá tún ṣe lẹ́ẹ̀kejì kẹta ṣẹ́lẹ̀kejì kẹta ẹ̀ nìyí àwọn eléyìí kì í ṣe fọ́rọ́fùd hádàsì ló wà ó ti ṣiṣẹ́ kí ni ó ti ṣiṣẹ́ zawalu lẹ́kàbàt ìpín yẹn ṣiṣẹ́ nìyẹn ẹ sì mọ gbogbo ẹnikẹ́ni tó bá tọ̀ tó bá yàgbé tí ó bá kínu ọ̀ràn yẹn ni kó ṣàlùwàlà àbí àlùwàlà tó jẹ́ ọ̀ràn yẹn tí ò gbọdọ̀ mọ́ṣẹ́ tó lè kínu ṣúklẹ̀ gbogbo tó bá ti lè jẹ́ kọ̀ọ̀kan ó ti lè fihàn àmọ́ nínú súnà tí ládàá ó fi pọ̀ dáadáa àkáṣe méjì méjì àbí káṣe mẹ́ta mẹ́ta kan ló dájú àmọ́ kò túmọ̀ sí pé ìdájọ́ tó wà fún kínní ló wà fún kejì àti kẹta rárá ìdájọ́ tó wà fún alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ni ìkejì àti kẹta súnà ni wọ́n torí pé kò sí tó kéré sí àkọ́kọ́ òun kò sí tó kéré sí àti tí ìbá ní ṣe kéde tí ìbá ní ṣàlàyé ogun torí ẹ eléyìí nínú àfikún òun náà ní eléyìí òyìnbó tẹsán mọ́tòrá àyà náà wọn ní nígbà míì ìyẹn lè pípa orí wa náà a lè gbé lọ gbégbọ gbé lọ gbégbọ gbé lọ gbégbọ lèèmọ̀ lẹ́kọ̀ọ́ kan kó má jẹ gbogbo gbà lèèmọ̀ sọ́ha àni usman anahu ha. فمسح راسه ثلاثا تريكو يبقى كان هو قوي عثمان شال ولا أقاوري لا وقال أسمي رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ كذا قلوا رانا نبقى نبي سيبين إلاك الجو الترتيب إنت أقول الترتيب ربط هذا ترتيب أقول لي هاتوا تليراوه ká tó tẹ̀lera wọn tọ́wá ní káka one two three one to ten o ní gbé láti five one ní five three two one eight seven ẹ̀ bá ti ka bẹ́ẹ̀ nìyí o tó tẹ̀lera wọn tó bá tó tẹ̀lera wọn tó gbé wá ti gbé one two three ẹ̀hẹ̀ so àlùwàlá bá ní ká ṣe á tó tẹ̀léra wọn èyí tó yẹ ká kì síwájú á kì síwájú èyí ká kì síwájú òun ni ká kọ́kọ́ fọwọ́ tẹ̀mẹ́ta lẹ́yìn náà ká yọ nínú ká fi mú papọ̀ ká fọ ojú ká fọ apá méjèèjì ká fọ ká pa orí wa mọ èyí tí gbẹ̀ǹkà wa pẹ̀sẹ̀ wa méjèèjì ẹ̀rẹ̀ ìbò nìyẹn. Ìdí àwọn àfáà tí wọ́n tún fi kún onítàǹpè ní àlùmọ́wàláàtù. Àlùmọ́wàláàtù la máa ń pè ní ìṣísẹ̀ntẹ̀lé. Nísìnyí, o fẹ́ ṣàlùwàlá nígbà tó fọwọ́ tán. Ní tó bá làákà ìmúríkè ni, you go to the next. Òṣìṣọ́ mẹ́tẹ̀ẹ̀ta kan. Lẹ́yìn náà kọ́, ó lọ ẹ̀mú aláṣù ni. Bàbá ṣe ṣe kàtà ká mọ múre, ká mọ mú kejì. Àwọn ẹlẹ́sìn nígbà tó wà lẹ́jọ́, àbúrò ah, ni wá wá wọ́n ní àwọn rí gbèsè kan ní yànnàmájà tí wọ́n náà rí ló bá sọ̀rọ̀ ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bàtà wá parí ọ̀rọ̀ wọn wá sí aboyún ó fẹ́ mọ kọ̀ntínú kò lè lọ. torí pé dáàbò tó ti sílẹ̀ yẹn nìyí kò fẹ́ tó dé pé bẹ́ẹ̀ kẹ́ẹ̀jọ́ sọ̀rọ̀ wọn ní ìsọmọ́ ìṣàlù àlámọ́ ájàtá ní àlàáta àwọn ènìyàn ṣẹ́ni ń ṣe nǹkan yẹn àníṣọpọ̀ ń ṣe mọ́ òṣèlú àlọ́ lọ́wọ́ òṣèlú papá ó yọ nínú ojú ojú ojú ìgbà ọ̀tọ̀ wá pa orí tán ó pa etí wáyé kó o fọ ẹsẹ̀ ó dáná sí pé ọjà tó rà láàárọ̀ lálábà owó ògbàdé ní ìwásáyọ lálábà láti gbàdé yìí nígbà tó wá dé wáyé láti máa gbóná àdéhà yìí ìfọ̀jà tó lọ láà òṣèlú tí wọ́n pè ní kéde mùwàlá ó ní tẹ̀rìkìlì àbí àmọ́ kò ní kéde àlùmùwàlá tó mùwàlá tó sì nìyí lára ntí ìmọ̀ jẹ́ ká lù alákùnlá làáfíà ni. لأنه الغالب في وضوئه رسول الله صلى الله عليه وسلم كما حكاه من حكاه وضوءه صلى الله عليه وسلم. Tobiti ká tó tẹ̀léra wọn, òun ni ń tá a rí kọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣàlùwàlá oúnjẹ ńlá táwọn tó gbà wá tí wọ́n gbà wá fún wa. لكنه قد صح للمقدار المعدي يقرب أنه أتى رسول الله صلى الله عليه وسلم بهدوء فتوضأ فغسل كفيه ثلاثة غسل وجهه ثلاثة ثم غسل ذراعيه ثلاثة ثم تمضمض واستنشر ثلاثة ثم غسل برأسه وأذنيه ونشد ما قلت به أولي الليل لولا النبي صلى الله عليه وسلم ثم المقدام من معدي يكرم ثني anábì sallallahu alaihi wasallam wọ́n gbé omi àlùwàlá wá ó wá ṣàlùwàlá ilé ọkọ̀ sí pàgásàlà kàfé ìsàlàtà ó fọwọ́ rẹ̀ lọ́rùn ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta pàgásàlà wá jẹ́ àwọn ìsàlàtà ó fọ ojú náà lẹ́ẹ̀mẹ́ta tó pàgásàlà jẹ́ra àyèjì ó wá fọ ọwọ́ dé ìgbọ̀n lẹ́ẹ̀mẹ́ta tó mọ̀tàmọ́dìmọ́dọ̀ lẹ́yìn náà ó wá ṣèwádìí ọdún nù

والحديث الصحيح لكن العمل الشاذ والشاذ لا يقاس عليه àwọn àní sọ pé ó wà ó ti bẹ́ẹ̀ ká mọ́ ìsàlùwà lábẹ́ àní sọ bẹ́ẹ̀ pẹ̀lú pé ìsọbẹ́ yóò mú akọlu ayálu kùhánì yóò tún mú akọlu ọ̀pọ̀lọpọ̀ àdìsẹ́lẹ̀ sallallahu alaihi wasallam tó ṣe tẹ̀sí àmọ́ ìdáàdì mú bẹ̀rù pé ẹni tó ṣàdùwàlá tó bá parí tó bá rántí bá pé ìmọ̀ pa orí kí ni ó ṣe kó pa orí tó wá ti pa orí kò ti tó tásìkò ní bá súnmọ́ra wọn dáadáa àmọ́ tásìkò bá ti jìnà síra wọn yóò tún ọ̀là láṣẹ ìlú yóò tún ṣe. ẹlẹ́ẹ̀kẹsàn-án àgbòwá àhùbàdà òun náà ní ká ṣe àdúrà lẹ́yìn bàtà bá ti ṣe àgbègbè látàn lẹ́kọ́ọ́lì yìí sọ̀rọ̀ máa wà lè ṣùgbọ́n alábìnrin máa mi kú mi náà àdìyẹ tọwọ́ gbòwá alábìnrin kò sí nínú yẹ̀yìn mùsùlùmí tó bá ṣáàdùn wàdá فيصبغ الوضوء الإنسان ولا دادا ثم يقول وصفه بأشهد أن لا إله إلا الله مجال كوكو سالي جدا سلطان به أفضل الله وحده لا شريك له لو نكسوسو نجسد تصوير قباتو لرغو نبي جسد وأشهد أن محمدا عبده ورسوله مجال كوكو سي أن ينتيو ديو شيء يفهمني àti Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ni anábẹ́ lọ́n sí mi pẹ̀lú anábẹ́ ní ìwọ̀n ní sọ gbólóhùn yìí ìlà bó ti há sí láhùn àbúrò àbẹ̀jẹ̀dá àtàmáníyá yẹ́nu kọlọ ní ayé àṣà irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn tó bá kú tó bá dá ìkìyàmọ̀ wọ́n á sílẹ̀kùn àjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ fún un tó bá wọ ìgbógbà wọlé ẹ̀rí kórè lánìyẹn torí ẹ̀ wọn ní wọn ní orọ́ bí sẹ́nu ẹlẹ́mí ò parí sábà yóò bá tó mẹ́rin wọn sì ní o náwó sókè má náwó sókè wọ́n sì bomi ẹnu kó gbẹ bá ń gbẹ momi lọ́tọ̀ ṣe tá a máa ń ṣe bá ti padà rẹ̀ kan aṣáájú ọmọ ìlànà ìlànà aṣáájú andá muhammadan abdul rasul ìtòwì náà ó tún fi kún tó bá ń mọ̀ alábìnrin a máa sọ pé aláwọ̀ ọmọ ìwúrí wa bíi jẹ́ àlìmẹ́ta wá bíi kàmí kún nínú àwọn olùwà tuntun bá lọ sọ́dọ̀ rẹ̀ ọjà ni nílẹ̀ lè kúta tó yìírí kí ẹ máa bẹ nínú àwọn tí ọlọ́wọ́n tó ń fọ̀ mọ́ tó gba ìfọ̀mọ́ wọn ìmọ́tótó wọn. wọn àbí sàìdì ní alẹ́ nàbí sọ̀rọ̀ máa sọ̀rọ̀ pààlì. ní ẹgbẹ́ mi ànábìrin máa ní ìtawọ́kọ̀ á lẹ́ẹ̀lẹ́kẹ́ tó bá ṣe àlùwàlá. فقال سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ó wá sọ gbólóhùn tá a sọ yìí gbólóhùn lè kìí ṣe àìmọ̀ fún olókù ọ̀pọ̀lọpọ̀ wa òdú ni kìí ṣe àìmọ̀ fún wa òun gbólóhùn tá a máa ń pè ní kàfáàtú alimẹ́jẹ̀lẹ̀ nígbà bá fẹ́ dìde ní ẹni sítìn tá a ti fẹ́ dìde tá a fẹ́ parí ọ̀rọ̀ tá a fẹ́ parí ìjókòó tá a fẹ́ dìde gbólóhùn yẹn nìyí alábi ìfẹ́ pé oníkàlùkù wà káwọn òbí a máa ń pèrè kàfárọ́ tú alimẹ́jìlẹ̀ gbólóhùn tá a fi ń wá àfọ̀mọ́ kúrò níbi àṣìṣọ́ níbi ìjókòó tá a wà àṣìgbọ́ níbi ìjókòó tá a wà àṣìwò àṣìwí àṣìjókòó ẹ̀ máa sọ ẹ́ rí i pé náà fáwọn bá parí wá àti wọn máa sọ gbólóhùn yẹn torí ẹ̀ ìparí ìjókòó nǹkan méjìlá láǹfààní láti ṣèkan nínú méjèèjì alákọ̀ọ́kọ́ káṣọ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àbíká sọ káṣọ sallallahu alaihi sallallahu alaihi wasallam allahumma salli ala muhammad wa ala ali muhammad wa sallam bóyá ẹ̀sìn mọ̀ gbọ́dọ̀ bàbá pẹ̀lú àṣìṣe nígbà míì wọ́n wa sallallahu ala sayyidina muhammadin وعلى آله وأصحابه وسلم ṣùgbọ́n mú wáyé nìyí kàfàrà tó lè mọ́jìlìsì anábì sọ̀rọ̀ mọ́ àtọ́lá ó lè lè fò ní ṣẹ̀tàrà fòun ní ibùdókò tó wà tó fẹ́ dìde kúrò ń bẹ̀ ó ní àti kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe àmójúkúrò gbogbo àwọn àṣìgbọ́ àṣìsọ nítorí sínú ẹ̀ṣẹ̀ níbi ìjókòó ọlọ́kùnṣe fún torí ẹ̀ علي شيلين علي شكو علي سبحانك اللهم بحمدك وأشهد أن لا إله إلا أنت وأتب وأتب إليك علي شيء سبحانك اللهم بحمدك أجنن علي شيء أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كتبنا ما تعلمنا شرالك فجرك إلي يولدن لك شوشكم بين بس طيبين شلون بعيد عيد شلون بعيد عيد alámẹ́sọ̀rọ̀ alákàfẹ́dẹ̀ mọ́ta má fi léyìn nǹkan hm? ẹ̀ṣẹ̀ sínú ànábì júmọ́ ànábì ni ọ́ má tẹ́ ṣe sínú èèyàn ó sì wá tí wọ́n nímọ̀ jù ú lọ tó ọmọlẹ́yìn ànábì ni gbogbo wa òun ànábì bá ṣe tó sọ sallallahu alaihi wasallam nínú ẹ̀sùn yìí òun dáhùn náà ti dáàtọ̀ náà nù ẹlẹ́ẹ̀kẹwàá sọlá àtọ̀rọ̀ kàtẹ́yìn bàdà ìyẹn ní kúwàtà bá ṣàlùwàlá lọ́sàn-án láàárọ̀ lálẹ́ lẹ́nìkan yìí aláǹfààní ká múrákà méjì wá lẹ́yìn rẹ̀ èyí ni wọ́n pè ní wọ́n pè ní náfìlátù òdò náfìlátù àlẹ́ òdò kì í ṣọ̀rọ̀ àyàn àmọ́ dáa tí yẹn bá lè máa ṣe pé kò ṣàlùwàlá o kó má múná sílẹ̀ àràkà méjì wá. يقول عثمان بن عفان رضي الله تعالى عنه بعد أن علمهم sípàtà òdo yìí Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀rí onígbà tí Usmanu tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì ń jẹ́ kí wọ́n mọ̀ ìdánabi sallallahu alaihi wasallam tánàbí sọ àti tó ṣe torí pé Usmanu ní ra'aytu nabiyya sallallahu alaihi wasallam wọ́n nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tọwọ́ tọ́ wa òdo yìí àdá جلبوه عثمان الشيشي لغاب شيء وقال النبي صلى الله عليه وسلم من جاي ندواني من توطأ له حدوث وضوئي هذا كان جاي بات نشان ولا أبو أنا يوم ثم قام وانت هو الزيت فركع ركعتين ومنزل ركعتين ديوان yẹn tó bá dá sípẹ̀ ní ẹni yìí kò ní ìrùn kan tó fẹ́ títẹ́lẹ̀ tó náà fi láti lè gbòdò ìṣàlùwà látàn kàkàtà àlùfáàjì rò sí ìkì wà wọlé wà ló fẹ́ kọ́kọ́ kí náà fi láti lè gbòdò kò tó kíkà ara tí kì wò yí ọ ò ní ṣe báwọn. òpin ọ̀nà gbọ́dá sí pé irun irun nẹ́fẹ̀lá àyàkà méjì yẹn nìyí a gbọ́dọ̀ mú wá ṣàǹgẹ́lẹ́tì tá a bá nínú ní ìta fẹ́ kí tó jẹ́ àyàkà méjì ó ti bọ́ sípò ẹ̀. so ó ní láà yáàdó tó fi hìmà nàfà débi pé ẹni nì kò kò ṣe ròyìn ròyìn púpọ̀ lórí ẹ̀mí kò mẹ́mí ẹ̀ sọ ẹ̀mí ara rẹ̀ sọ̀rọ̀ púpọ̀ nígbà tó fẹ́ múná sílà yẹn wá ẹni dáfàrà máa bọ̀ máa tàpá tẹ̀lé mi ọlọ́wọ́ sàmójúkúrò tó ti síwájú mẹ́sẹ̀ tó sàmójúkúrò ẹ̀fọ́. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال النبي صلى الله عليه وسلم بلال بن رباح gbogbo alámọ òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pèrú tó pèrú síta àti gbogbo mùsùlùmí gbọ́ ẹ̀sùn wá tẹ̀. bìláàlú bọ́ọ̀nù rọ̀bá bìláàlú bọ́ọ̀nù rọ̀bá olóúnjẹ olókọ́ sọ ọlọ́ọ̀ pariwo síta lọ́kọ̀ pẹ̀lú wálé kan sára. Anábì wa sọ fún un nígbà tí wọ́n kírun àṣùbà tán. Anábìnrin ya Bẹ̀láàdì, ìwọ Bẹ̀láàdì. Àkùgbẹ́ni ni bí àrjà àmàlẹ́ àmàlìtìhó àwọn àmàlìtì àwọn òfin ìsìlámù dákun wọ Bẹ̀láàdì. Mo fẹ́ kó sọ fún mi. Iṣẹ́ wo ló wà spẹ́ṣíà tó ń ṣe nínú ìsìlámù yìí? Iṣẹ́ wo ni? Fẹ́lẹ̀ kan ò ṣerú ẹ̀ torí pé fa ẹ̀mí sẹ́mi tó dáfàánà àlẹ́ bẹ̀yẹ̀nà yàdá yìí tó yẹ̀ náà torí pé mò ń gbọ́ ohun bàtà ẹsẹ̀ rẹ lẹ́yìn mi nínú àdìsẹ́ náà iṣẹ́ wo lè ṣe tó fi ní ládàá ilé ìlú láǹfààní sílẹ̀ ah bilal ni máa amiltu amalan arja indi olóhùn òríṣẹ́ kankan tó ń ṣe tó tóbi lẹ́nu ohun tó wà special lọ́dọ̀ òun ju wípé a ní lam athar àwọn lam utahir ó lè lọ méjèèjì ní ìwá ìmára ní ìṣe ìmára kankan rí ní ìṣàlùwàlá rí àbí ní ìwẹ̀wẹ̀ rí fi sáàtì ní lẹ́yìnlẹ́ náà nàá rí lẹ́ni táìmù illa sọ̀lẹ́jù ìdáàlìkà tòwò àfikún òun nìyí kó lẹ́yìn tó wá sí ìmára tán òun á múná sílà wá lẹ́yìn ẹ̀ máa kutiba li an usalli wọn náà bá gbà mí láàyè fi ti nínú ẹ̀ torí ẹ̀ eléyìí níbi láàlè máa ṣe wọn náà wà fáwọn ọmọ pé ní náàfíà tó odò kò sígbà tó lè mú wa àmọ́ náàfíà ó kún sí méjì níbi ìrún gan fún rẹ̀ ìrún náàfíà rẹ̀ kún sí méjì aláwọn kan rọwá tìbù àrọwá tìbù ànáwá fílù arọ́fìbà àwọn eléyìí ò lè àwọn ni wọ́n fọwọ́ lé ìrún ọ̀ràn yàn wọ́n fọwọ́ lé ìrún ọ̀ràn yàn bóyá látó kí ọ̀ràn yàn àbílẹ̀ ìta kí ọ̀ràn yàn tán àwọn làwọn pè ní ànáwáfí arọ́fìbà àlèsí mẹ́wàá àlèsí méjìlá lójoojúmọ́ méjì rákà méjì kan tásùbà táà máa ń pè ní rẹ̀ kàtà àjèjì kákíráka mẹ́rin kátó kí zónì ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́fà kákí méjì lẹ́yìn tàbá kí zónì tán ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́jọ kákí méjì lẹ́yìn tàbá kí mọ́tírìbì tán ó jẹ́ mélòó káwá kí méjì lẹ́yìn tàbá kí ṣáì tán ó jẹ́ mélòó ẹnìkan ò ní kíráka yìí jẹ̀mọ́ àfikọ́ lọ́wọ́ wa kó kọ́ ilé ńlá fún ní àlùjẹ́ náà a sọ fún wa yìí pé ó lè jẹ́ mẹ́wàá nígbà tí kìtì zóòrì bá jẹ́ méjì kátó kí méjì lẹ́yìn tabakita méjèèjì náà ló nílẹ̀ mùsálàmù rọ̀bì ọlọ́run tààlà àníhà òun gba mẹ́wàá wá àìsà gba mẹ́jọ wá kánàdé mọ́ntì sallallahu alaihi wa sallam àwọn ilé ìlànà ní ànáwáfíì àrọ́ọ̀fìbà wọ́n fọwọ́ lé ọ̀ràn yẹn irú àlàáfàrí sọ̀látò àṣírí kò ní náfìlà kankan tó mú wá yálà níwájú àti lẹ́yìn àmọ́ lẹ́yìn ò sọ pé àlè kí náfìlà ká tó kì àbá àlè kí náfìlà lẹ́yìn tá bá ti tán. àwa ní àwọn ọ̀ràn náfìlà kan a máa ń pọ̀ wọ́n ní dàwátú asbab dàwátú al-asbab àwọn náfìlà ní sábà bí ló mú wa kí wọn tí sábà bí wọn ò bá ti ṣẹlẹ̀ àníwulẹ̀ kí wọn nínú ẹ̀ òun náà ni tahiyatul masjid owó mọ́síláṣí mẹ́jọ́kù mọ́síláṣí òun mọ́síláṣí àràká méjì wá lóde dúró mẹ́jọ́kù mọ́síláṣí tó túmọ̀ sí bá mọ́síláṣí bá dúró kò ní kò ní jù ìjókòó yẹn gangan ló ní ìlà wọ́n ìdá záàlá tilẹ̀ ìlà záàlá tilẹ̀ màlúù dà nígbà tá a bá ti jókòó ẹ̀hìn jíjókòó máa ń bí kò níbi fún wa àmúgbàtà bá ti fẹ́ jókòó sábàtà ti lè ńlá sábàtà ti mà nílà kí jókòó bá ti fẹ́ wáyé amúnájú lára ká méjì lọ sí fáwọn àfáà ní àpẹẹrẹ lórí pé sọ́nà ìrìn àbí kí ìṣọ̀rọ̀ yẹn fún ẹlẹ́ẹ̀kejì òun náà ni lára iná náfìlà tún àlòkòtò náfìlà tá a máa ń kí lẹ́yìn àlùwàlá so láàtù sábàbí ni lára àwọn zàbátò àti láàbò torí ẹ̀ àwọn kan tá a kà kalẹ̀ yìí ó là wọn tá a máa ń pè ní ṣúnà náà àlè òní iṣẹ́ ọmọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láàmú náà wá kíbo àlè òjò gbogbo àwọn kan wọ̀nyí náà láti kọ́ra sí mọ̀ àmọ́ ìmọ̀ nínú ìsìláàmù tí ò bá ṣiṣẹ́ rọ́pò ìdí àlè àti wá mọ̀ yẹn ni pé ìmọ̀ àti gbá ìmọ̀ kan kúrò yóò máa ṣiṣẹ́ التثبت التثبيت تثبيت العلم أما تشبين تعمى وكن تعلج أما تشبه àbí kó ṣiṣẹ́ kí ni kó ṣiṣẹ́ kí ni tẹ́sìkìrọ̀ àmọ́ a máa fi gbàgbé ó wá ń rán wa létí kìrìyèsì àmọ́ ò a máa fi gbàgbé ó wá ń rán wa létí àmọ́ pé bẹ́ẹ̀ bó ṣe káàkiri nù àwọn àgbàgbé gẹ́gẹ́ bí ìjọba ẹ̀sìn so ìmọ̀ òun wá rán wa létí lára àwọn ọ̀nà tí a fi máa ń lo ìmọ̀ nínú ìsìlámù ni ẹlẹ́ẹ̀kẹrin tá a máa ń lo ìmọ̀ onírin àlè ìtìhàd ìyẹn máa fi ìmọ̀ pamọ́ torí pé lẹ́sà kó lo lólé tó dé kìí gbogbo ní tí ìyàbá máa nìyẹn máa sọ tábà sọ pé gbogbo tí ìyàbá máa pọ̀ ní ìyàmọ̀ sọ túmọ̀ sí pé tásìkò àti sòdodo bá tó káwá fọwọ́ lẹ́nu ká ní ìfẹ́ sọ̀rọ̀ ní rárá o gbọ́dọ̀ sọ dodo àmọ́ kì í ṣe gbogbo òdodo là máa sọ gbọ́ ò yẹn ni pé kì í ṣe gbogbo gbà là máa sọ dodo àmọ́ gbà tó bá ti fẹ́ sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ ọ̀dọ̀ kan àbíkí ni òdodo so a lè mọ òdodo nígbà míì tá a bá rí i pé kò sí ohun tó bí sísọ rẹ̀ àdàkẹ́ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ ọmọ tó gbọ́njú mọ̀ ẹ pé oníṣìnà ni oníranà ni ó gbọ́dún mọ̀ yẹ ẹ̀bẹ̀ pé áá ah, ah, ìyá yìí oníṣìnà ni ìyá yìí ṣẹ́gbọ́n ni kò gbọ́dọ̀ lọ wáyé ẹ̀rọ àbá rẹ̀ yìí pé bó lè ṣe pàdé ṣe ṣákìlì gbósù fẹ́ tẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ wọn lè ṣákìlì wọn lè fẹ́ agbóni wọ́n wádìí wádìí wádìí bẹ́ẹ̀ yóò yóò gbọ́rọ̀ jẹ́ pé kéèkú ọ̀rọ̀ ìbànújẹ́ ni bẹ́ẹ̀ ni sọ́wọ́n kan mí bẹ síwájú pé a mọ̀ ọ́n àmọ́ àwọn tó bẹ wájú wa tá a bá sọ ọ́ fún wọn kò ní lékún mímọ̀ wọn pé ìjú wọn mọ̀ tẹ́lẹ̀ ká tó sọ fún wọn yóò dà mí kódà ó lè ṣe okùnfà tẹ́lẹ̀ mi ò wù áá kó ó yóò dá gbogbo ẹ̀ àwọn àwáyé bẹ́ẹ̀ torí ẹ̀. العلم يأتي بالتدرج ìmọ̀ máa ń wá stage by stage ni level by level ni class by class ni máa wá ni máa ṣe máa wá nù torí àì fún àì kómọ̀ tán fún yàn ẹni bá kómọ̀ tán fún ẹ ṣe lórí ẹ fẹ́ pani torí pé ìmọ̀ a máa pààyàn lórí pátápátá ẹ ṣe máa pani lórí ìmọ̀ a máa gbé ni lọ bóyá òdòdó máa gbé ni lọ ẹja fẹ́ kúmọ̀ fúnlẹ̀ kan náà wọ́n dàbí ẹni tẹ́ mú lọ láàrin òkun tẹwájú sílẹ̀ tẹwájú kó mọ wẹ̀ ṣé ló wẹ̀ omi òbí lọ ẹ mú láàrin òkun àní ọ̀sà iwájú bẹ́ẹ̀ wàá lọ yá wẹ̀ padà títò àbí kí ọ̀sà bẹ́ẹ̀ náà àìṣe báwò a máa ń fún yàn nímọ̀ bí tadarruj a máa ń fún láti máa sọ pé mọ̀nà àlìmá ṣe ẹni mọ̀nà àlìmá ṣe ẹni ẹni tó mọ nǹkan ẹyọ kan takabara yóò ní gbèrágà gbogbo àdúgbò náà máa dàrú yóò mọ̀ sí mọ́tíláṣí mọ́tíláṣí ni à yóò ẹ̀yẹ̀ mọ̀ pé jẹ́ màá fẹ́ ṣe kọ́mọ̀ gan a lè ṣe kọ́mọ̀ yẹn méjì méjì méjì méjì méjì méjì láyé kan lọ́wọ́ náà nìyẹn gbogbo mọ́tò ayé bẹ̀rẹ̀ dàrú tó bá ń kí báyìí ẹ̀ ó lọ gbọ́ pé à bàtà yẹn lè bàtà kí n báyìí wàhálà dé nìyẹn gbogbo mọ́tò ayé bẹ̀rẹ̀ ìwọ bàtà ni ìwọ bàtà à yẹn lè bàtà kí n. torí pé ẹ̀ka ló mọ̀ ìmọ̀ kan máa ń jẹ́ kí èèyàn ní ìgbéraga قائلان من علم شيئا تكبر ومن علم ذراعا انتم لدي شبر نقل شبر ليه من علم شبرا شبر كان ليه يوني بلا قال اما بيه بقى ذراع ذراع من تاتي مسلم تواضع يوني رشتاك وانا ومن تقدم هي بقى تتسواجي alima annahu la ya'lamu shay'an apàdà àdísí ìṣẹ̀dá pé ah àyíní jẹ́ máa kankan bó ṣe rí nù tó bá kọ́kọ́ fẹsẹ̀ gbódò wá sódò ó mọ̀ wíwá ah, tí kò fi ẹ̀jì ju ojú ẹ̀jì báyìí náà lọ ojú ẹ̀jì ju báyìí náà lọ tó bá ti fẹsẹ̀ gbó tó bá ti dé rúkún hmm, wà jẹ́ jù wà jẹ́ jù ní bọ́ omi ti yí ẹ̀ náà báyìí wà láàrin ìbáyìí tó bá tún wá dé bàdí ẹ̀ jẹ́ jù lókè yóò tún wá pọ̀ sí i tó bá tún wá tẹ̀síwájú wá ti dé bí àwọn pé ah ní ìnáwẹ́ o ìdá ẹlógún pé olóṣù jù ọ lọ bí màṣẹ ní gẹlẹ nìyẹn so ká wá mú ìràn ẹni tí ó wẹ̀ rí ká wá mú lọ sáàrin omi ká wá ju ẹ bóyá máa wẹ̀ ẹ bá ti pa bí màṣẹ rí ni ayé fún yàn nígbà lẹ́ẹ̀kan náà so lára àǹfààní nígbà kan nìyẹn a máa ṣiṣẹ́ tẹ́síọ̀ àzíkọ̀ọ́ ọlọ́run ní pàtàkì rí fa iná àzíkọ̀ọ́ ẹ̀fọ́ olúmọ́mìnrin ọlọ́run yóò ṣe nígbàgbọ́ òdodo láwọn ẹni wọn bá gbálùwà láàlùwà láàlùwà láàlùwà wà lọ́nà ní ẹ̀bá padà sínú ogun aláàtúndì kòtò àwọn tíra tó jẹ́ ìyá àwọn ìyá tíra àwọn ìyá tíra wà àwọn pọ̀ ní ogun aláàtúndì kòtò gbogbo mọ́jà àdúkọ̀ máa ń lè fi ṣáàpù yìí adínàfi àbàlì lóní ogun aláàtúndì kòtò àwọn mọ̀lẹ́kíyà àwọn náà ní alẹ́ fi káàkiri ó mú kútùbù nìyẹn al-istizkar àwọn ṣàfihíyà àwọn ni wọ́n ní tíra al-majmu' sẹ́lùm azab umul kutubu tí wọ́n nìyẹn àwọn hanafiya àwọn ni wọ́n ní al-mabsut àwọn anabila àwọn náà ní al-mughni ibn qudama tí ẹ bá ti ka tíra síbi débílé ó ti tán síbi ti parí torí pé ọgbọ́n tíra mẹ́rẹ̀ẹ́rin yìí kìí ṣe tíra mọ́dé àbí oṣìbìtì tíra tó kó gbogbo mọ̀dáìbù ilé ayé pátá sínú ìkọ̀ọ̀kan nínú wọn. ẹ̀kọ́ kan bẹ sáńpẹ̀ ní síkùlù mọ̀fárá náà comparative teaching studies ẹ̀mú mọ́jà bí ilé ilé ilé ilé ẹ̀kọ́ ẹ wá wò ló ráìtì wo ló rán jù ẹ̀ last stage tí mo fi kú parí sí ọ̀hún nìyẹn. inṣàlá àmọ̀ tẹ̀síwájú ní next week àbí Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ̀ ìfúnnikàlùkù wa ṣọwọ́tafá níbèrè ìdẹ̀tí ànáwọ̀ náà.